káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìgbéyàwó ìlúmọ̀ọ́ká akọrin òrìṣàfẹ́mi forí sọpọ́n bí ìyàwó rẹ̀ nàbílà ti jáwé kọ̀sílẹ̀ fún ọ̀rọ̀ yìí ló fojú hàn gbàgede lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú dadi freeze ìyàwó rẹ̀ ṣe àlàyé wípé ìdàlẹ̀ àti ìṣekúṣe akọrin ọ̀hún ti pọ̀ débi wípé ó máa ń gbé obìnrin àjèjì wá bá lòpọ̀ nínú ilé òun tóun ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà bàjẹ́ mìíràn léyìí tó ń fún òun ní ìkọminú àti ìbànújẹ́ gidigidi nínú ìgbéyàwó òun kò fẹ́ẹ̀ lè pa ẹkún rẹ̀ mọ́ra lásìkò tí ó ń ṣe àlàyé bí gbogbo nǹkan ti lọ fún Daddy Freeze lórí ìtàkùn ayélujára ẹ díẹ̀ nínú ohun tó lòun là kọjá. The time he came out to say to Nigeria to beg his wife to come back home. Mm. He already had another woman pregnant. So how could you do that? I remember giving another chance after that. While some people think I was a fool, but being raised by a single mother myself, I was um, the normal, the normal Nigeria mentality of um, you have to make your marriage work and I really wanted my marriage to work. ní nọ́mbà ẹlẹ́kẹsàn-án máa dáṣọ̀fọ̀ rẹ èmi ti bọ́ aṣọ̀fọ̀ dànù ó ní gbajúgbajà ìlú mọ̀ọ́ká tí ó tún jẹ́ olùkópa tẹ́lẹ̀ rí nínú Big Brother Naija ìyẹn Alex Onusua ló dá ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ àti olùlò ìtàkùn ayélujára Twitter kan lóhùn lásìkò tí Alex fi àwòrán tó rẹwà kan sórí ìtàkùn Twitter léyìí tí ó mú ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn ọ̀hún dá a lóhùn tí abẹ́ àwòrán rẹ̀ wípé mo lérò wípé ó sì ń ṣe ọ̀fọ̀ Rico Suave ẹni tí ó dágbére fáyé ó sì dá lóhùn lójú ẹsẹ̀ wípé òun ò láṣọ ọ̀fọ̀ o ìwọ ni kó máa dá ṣe ọ̀fọ̀ rẹ léyìí tí ọ̀rọ̀ ọ̀hún ti di gbàsgbòs tí wọ́n sì ń gbà síra wọn lórí ìtàkùn ayélujára Twitter ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ránṣẹ́ ìkíni kú ìdárò ẹni re sí gbajúgbajà MC Olúọmọ látàrí ikú ẹ̀gbọ́n rẹ̀ Kìbìtìù Akínsànyà ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí bàbá náà bí ìr ìròyìn ikú arábìnrin ọ̀hún ti gba orí ìtàkùn ayélujára kí olódùmarè kí ó tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àfi kí Wizkid wá lọ kẹ́kọ̀ọ́ bí ènìyàn ti ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá lọ́wọ́ Davido ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ tó ń ti alátẹ̀lé Davido kọ sí orí ayélujára lábẹ́ fọ́nrán fídíò kan èyí tó gborí ìtàkùn ayélujára kan níbi tí Davido ti ń bá ọmọ rẹ̀ Ifeanyi wẹ̀ lẹ́yìn ìgbà tí ó dé láti ilé ìwé léè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé d Davido ń fi àpẹẹrẹ rere lélẹ̀ wípé ó rójú ráyè láti máa gbọ́ ti àwọn ìdílé rẹ̀ pàápàá àwọn ọmọ rẹ̀ látàrí bí ó ti máa ń fi ìfẹ́ hàn sí àwọn ọmọ ọ̀hún tó sì máa ń rin ìrìn àjò láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan láti rí dájú wípé àwọn ọmọ ọ̀hún wà ní àlàáfíà nígbà tí ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún kọ sí abẹ́ rẹ̀ wípé ó lẹ́tọ̀ọ́ kí Wizkid wá kẹ́kọ̀ọ́ bí ènìyàn ti ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá lọ́wọ́ Davido ẹ wo díẹ̀ nínú fọ́nrán

ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìyàwó ni mo fẹ́ ni ò fẹ́ ìyá ọmọ ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni ìyá gbajúgbajà akọrin ni Falz the bad guy lásìkò tí ó ń ṣe àdúrà ọjọ́ ìbí fún ọmọ rẹ̀ Falz ẹni tí ó ń ṣe ọjọ́ ìbí ọdún méjìlé ní ọgbọ̀n lókè èèpẹ̀ ìyá rẹ̀ ń sọ fún un bí ó ti ń gbàdúrà fún wípé ìyàwó alárédè ni mo fẹ́ ni ò fẹ́ ẹni tó máa bímọ fún ẹ gẹ́gẹ́ bí ìyá ọmọ léyìí tí gbogbo ènìyàn sì ń ṣe àmì ìyá rẹ̀ kìlọ̀ fún nínú àdúrà wípé ni ò fẹ́ ìyá ọmọ ìyá ìyàwó ni mo fẹ́ ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. long life Amen. good health Amen. all round fulfilment Amen. a good wife Amen. no baby mama no baby mama real wife i don't want baby mama i want real wife in the name of jesus a good wife a born again christian lórúkọ jésù. Amen and God will continue to lift you up, will establish you, give you good health and long life. He will continue to be a source of joy unto us. We love you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, orin labí gan ló yẹ kí wọ́n máa pè yín nínú ìdílé yín. Ọ̀rọ̀ wọ̀nyí ló gba orí ìtàkùn ayélujára kan tí àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé Glorious Twins kọ sórí ìtàkùn ayélujára wọn gẹ́gẹ́ bí wọ́n ti fi fọ́nà fídíò eléyìí tó jẹ́ ti àbígbẹ̀yìn ilé wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúwa ti ṣe sórí ìtàkùn ayélujára ayélujára bí ọmọ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní kọ orin bí wọ́n ti gbé ẹ̀rọ agbóhùnsétí ẹni sí etí ọmọ náà bí ọmọ ọ̀hún ti ń kọrin tó sì ń ṣe bí àwọn àgbàlagbà léyìí tí wọ́n kọ síbẹ̀ wípé àwọn ti lérò wípé láti orí orin ayọ̀ tó jẹ́ ẹni tí wọ́n bí tẹ̀lé wọn gan òun orin yóò ti dúró ṣùgbọ́n ọwọ́ tí àbígbẹ̀yìn àwọn olúwa ti ṣe wá yọ yìí fi hàn wípé ti ẹ̀gán yóò fẹ́ ju ti ẹ̀gbọ́n rẹ̀ orin ayọ̀ lọ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ ní abẹ́ fọ́nrán fídíò ọ̀hún wípé orin la bí gan ló yẹ kí a máa pè yín nínú ìdílé yín ìyá bàbá àti gbogbo ọmọ ló ń kọrin nínú ìdílé Glorious Twins ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. kọ́mọ bẹ̀rẹ̀ ṣò fọ́nà happiness ṣò tíbi máa yọ̀ lọ́wọ́. Everybody get up, no be say no, oh no, but my own no. Vamos jogar. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin adẹ́rìn pòṣónú Fẹ́mi Babs tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Ajino Boy òun ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ wá sọ ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tó lọ́rìn sí àwọn ènìyàn gbogbo tó sọ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sunkún nínú ilé ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ̀rín ni wọ́n rín níta látàrí ọ̀pọ̀lọpọ̀ ogun àti wàhálà tó ń ti ìpèníjà tí wọ́n ń là kọjá ó sọ wípé kí wọ́n má kọ̀mínú rárá kí wọ́n tẹ̀ síwájú kí wọ́n má wẹ̀yìn kí wọ́n má ṣojo nítorí wípé bí bí ogun bá ti tó bẹ́ẹ̀ ni ògo rẹ̀ ń tò Fẹ́mi Babs lónà ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ogun kékeré ògo kékeré ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. You dey face opposition because you hold great position. No be say God come or shoot dead man fly. you big pass that wahala you be big you see na big man big trouble i know say people go dey tell me say eh Femi why you go say big man big trouble you know say you know how ah, big ah say you big you big but you no know so your problem now dey try use their size tell you say you big Clean your eye, not cry. What did they worry you? Clean your eye, brace up. why you dey cry wetin dey happen to you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta má dá nǹkan mìíràn sílẹ̀ àti onírúurú ọ̀rọ̀ bẹ́ẹ̀ olóògbé ẹnu àwọn ènìyàn gbogbo kan lórí ìtàkùn ayélujára bí olóṣèlú ni Adamu Garba lásìkò tí ó wá sórí ìtàkùn ayélujára Twitter tó sì pe ilé ìfowópamọ́ àpapọ̀ CBN jáde lórí ìtàkùn ayélujára náà wípé a ò ní pé kí ẹ má ṣe àtúntẹ̀ owó ṣùgbọ́n o ẹ rántí èdè méjì tó ń bẹ nínú rẹ̀ èdè òyìnbó àti arábìkì léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé èwo tún ni arábìkì tó tún sọ nípa rẹ̀ má dá ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ jẹ́ kí àwọn ilé ìfowópamọ́ irin lónìí bo orílẹ̀-èdè nàìjíríà cbn ṣe iṣẹ́ wọn léyìí tó sì jẹ́ wípé di àsìkò yìí ọ̀rọ̀ ń sì di ohun tí àwọn ènìyàn sì ń gbà bí ẹni gbàgbà ọtí wípé má da ọ̀wù ọ̀wù sílẹ̀ èyí tá à ń jẹ lọ́wọ́ a ò tí ì jẹ tán má tún dá wàhálà ẹ̀sìn sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ wọ̀nyí ni àwọn ènìyàn sọ sí gábà àdàmú lásìkò tí ó kọ ọ̀rọ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì olùkópa big brother naija nina iv Mojave ti tún ìgbéyàwó rẹ̀ ṣe o lẹ́yìn ìtúká òun àti ọkọ rẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínà òun ni ó ti lọ fẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ Amẹ́ríkà kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Chris Miller lẹ́yìn ìgbà tí ìgbéyàwó rẹ̀ àkọ́kọ́ ti túká débi wípé ó ti yí orúkọ rẹ̀ padà lórí ìtàkùn ayélujára rẹ̀ sí Nina Ivy Miller báyìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ọkọ bá kọni ọkọ lèèyàn fẹ́ gúọ̀nsán máa tẹ̀síwájú olúwa ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí ló gbọ́ orí ìtàkùn Nina Ivy Miller wípé ó kú oríire ti ilé ọkọ tuntun eléyìí tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó wà yóò tú lára kò sì ní túká lágbára Olódùmarè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹ kú oríire ọjọ́ ìbí òun orí ìtàkùn ayélujára kan sí gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Tọ́pẹ́ Àlàbí bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí màmá náà wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ajá àbálẹ̀ ìròyìn amúlódùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun sọ wípé àṣèyíṣẹ́ mi kò ní jù báyìí lọ fún ajá àbálẹ̀ ìròyìn amúlódùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa ni yóò padà gbẹ̀yìn òdodo ká tẹ̀síwájú ká ní akíkanjú ká sì ní ìgbàgbọ́ nínú olúwa ajúwa ṣe títọ́ bí míì tá ó máa mú ọ̀tun àjá balẹ̀ wá fún yín má ṣe burúkú o nítorí wípé yóò padà bọ̀ wá bá ọ ṣóògo rẹ nìkejì Abíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.